hello ẹ̀yin èèyàn wa orúkọ tèmi ni honourable ọláìdé bákàrẹ a kú ọdún òmìnira tó bá wa láyé tó bá wa láàyè ẹ jẹ́ ká máa kíp láti pray fún nàìjíríà wípé lágbára ọlọ́run nàìjíríà ò ní dàrú o ní gbogbo ń ṣẹlẹ̀ yìí ká gbà pé ó yí ọlọ́run ká dẹ̀ wípé láìpẹ́ láì jìnnà gbogbo àmàrẹ́rìn ayọ̀ happy independence nigeria happy birthday.